Sorry, you guys will have to move. And your guys over there. Answer me tèyí náà ni mo ṣe lọ́jọ́kọjọ́ anytime any day any way ibi tẹ bá fi mí sí ni mo wà nǹkan tẹ bá sọ fún mi ni mo máa ṣe ọ̀rọ̀ mi ò láìpẹ́ ara ń kọjú jẹ́ wà pa báwọn èèyàn mi ti máa yọ mí lẹ́nu you're looking cheap honest I love you.